Gbogbo ìyẹn pàlá ní àpá. So gbogbo àwọn tí mọ̀. Bí ó ti jẹ́ pé gbogbo ìyẹn kọ́ ní àpá, tó ti jẹ́ pé gbogbo Bẹ́ẹ̀ni. Hmm. Gbogbo ìyẹn lọ́gbọ́dọ̀ sí ẹ̀sìn. Bẹ́ẹ̀ni. Ọgbọ́dọ̀ sí lọ́wọ́. Tọ́lọ̀ ń dáwà fún ìyẹn, ọgbọ́dọ̀ sí lọ́wọ́. Ọ̀nà tí kálukú ọ̀wà àgbà sí tí ó fi sáàfì lẹ́sìn lẹ́mọ̀ mm. pé sáà ń ti bèèrè látàárọ̀ nìyí lẹ́nu èdè tó bá yá lórí wòlíì kan gẹ́gẹ́ ọ̀rọ̀ yìí tẹ́ẹ̀sọ ẹ̀lẹ́kẹ́ èdè pé ẹ bá fẹ́ ìjà níláyé pé mm. ní ìṣùgbọ́n nǹkan ìgbé ẹ̀yẹ́ ìṣẹ̀lú. ṣé ó ti dá níta sí ń rí yìí ó ní ẹ lọ rèé ó ní tẹ́ ẹ bá ti gbọ́ ọ̀rọ̀ kan nípa òun tó ti dá ní ó ní ẹ lọ rèé wọ́n pẹ̀lú òfin òfin. òfin kùránì. pẹ̀lú òfin òfin àtòfin àdíìsì tó ti wẹ́kù rẹ̀ kẹ́ẹ̀lò ó ní ẹ̀lò ó ní bẹ́ẹ̀ bá ti lè kú ìjọwẹ́kú rẹ̀ ó jẹ́ sí ẹ̀já wá lù ọ̀rọ̀ sọ̀rọ̀ tó lè bá sí ó ní wà yìí ni látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́ sọ̀kalẹ̀ fún ṣé òbìkìrí fún ṣé òbìkìrí ọ̀rọ̀ yẹn tó bá kùrà lè lọ tó bá dìkì lọ wáyìí wáyìí wáyìí tọ́lọ́ sọ pé ànẹ́bì ni òpin àwọn ànẹ́bì ọlọ́run tí wá yóò sì ní sọ̀kalẹ̀ mọ́ àwọn tó ní àwọn bá wáyìí lásìkò lẹ́yìn òdì sí ọlọ́run wọ́n pa wọ́n ní o jẹ́ ìsọ̀kùn wọ́n pa wọ́n ní o. ẹjẹ́ tí mo wípin ẹjẹ́ tí mo wípin ẹ ń bá bẹ̀rẹ̀ ẹ̀ lánàá àbọ̀ ń bá bẹ̀rẹ̀ ààrẹ ju ànábì àbọ̀ bá pé ipò ànábì ní ń fẹ́ fún òun. ó ní pọ́blẹ́mù ọ̀dà irú ìrẹ̀rọ̀ ǹkọ́ tó lòrùn lálà pé ọlọ́run sọ báyìí ọlọ́run òun kọ́ ìdẹ̀rọ̀ Nígbàtẹ́ ìsọ pé ń bá kiri ẹ̀ lánàá bí nìkan tó ní pọ́blẹ́rù. Ẹni wùí, ẹni kẹrẹ alọ́pàá mẹ́rin gẹ̀rẹ̀. Ẹni kẹrẹ alọ́pàá mẹ́rin gẹ̀rẹ̀ ìsìnkú pọ́ǹpọ̀ ojú ọ̀pọ̀ lókè ìsìnkú pọ́ǹpọ̀ ojú òkú o ẹbá wọ́n ti sàwárí ìsìnkú àkókò lẹ́bí sí pàdà fún ọmọ òṣù dáyò ṣẹ́ǹjẹ́ lójí ilé gbogbo ọmọ òṣù dáyò ṣẹ́ǹjẹ́ lójí gbogbo gbogbo tẹ́lá máa jẹ́nu àmùsẹ́ ábìsìnkú orí àtúnabú àtúnabú tẹ̀bílì ó jáde ọ̀dá tẹ̀bílì ò lé àtúnabú tún bí pé èdè ti ọ̀dá kálukú wa ẹjá sí bàbá ẹjá mọ́tà tẹ́tẹ́ tó ìtàtẹ̀ yóò kọ́wa ẹgbẹ́ ìṣẹ̀lọ́gbẹ́ wà fún la wà fún ọ̀sùn ìtẹ́jẹ́ mọ́rọ̀ ohun ẹ̀ká máa fúra wa àìkí òkúrù gàgà ẹjá máa bá ṣe lè fìyà kẹ́kẹ́ kí a máa sọ́ra wa fún ká máa fúra wa fún iná sáyà fún àkántà ni a tún pẹ̀lú sí ẹ̀rí ẹgbẹ́jẹ́ ní ṣùgbọ́n ṣe ti àfìyàwó àtọmọ rẹ gẹ́gẹ́ bí ẹ̀ kó ìdẹ́ kó ìdẹ́ wà tí wọ́n bá ti lọ sùúrà ẹgbẹ́jẹ́ bí ṣe ti ẹ ẹgbẹ́jẹ́ ẹgbẹ́jẹ́ tún bí ẹgbẹ́jẹ́ kí wọ́n ṣe jú wọn gba ìgbàbá ìdìbà ẹgbẹ́jẹ́ ìdìbò sí lójú ọgbọ̀n lọ́tọ̀ ẹ̀rí kan wọ́n sì fà fà ní ẹ̀kọ́ wọn níjọ́ ìkà máa jàdá níjọ́ ìkà máa fà á máa fà sọ̀pà ìyá mọ́ lábá lè wá ìṣàmọ̀ rẹ̀ gbọ́dọ̀ kí o sọ̀pà rí àbá ẹjẹ́ bẹ̀rẹ̀ sí àlọ́dẹ̀ lọ́dọ̀ mẹ́ta máa tọ́ra wa ẹgbẹ́ sí ẹgbẹ́ sí ọ̀rẹ́ kẹ́ tó lọ ìgbòye sí ilẹ̀ sọ yẹ ìgbòye sí ilẹ̀ sọ yẹ kí ni Quran sọ lórí ẹ Quran ọmọ ìyájọ níwá ọ̀rẹ́jọ níwá síra wa a mọ̀ para wa láṣẹ dáadáa àwọn aláfẹ́ ń kírun a sì mọ̀ para wa láṣẹ dáadáa a sì mọ̀ pàpàjẹ́ fúnra wa ayà ti nìyí fún mi nínú òmìnir sí kẹfẹ́ rí kún tó mú káyìrà òun mọ̀ sí ó kúrì já sí gbìyànjú náà táàmù rú náà bèèrè màrú wọ̀tẹ́ ní àwọn àlejò mú gàrẹ̀ wàtú mìínú náà bèèrè láà so tá a tẹ́ ní tabá bọ́ta ní ìsìn tabá pàdé kẹfẹ́ rí ní tó jẹ́ mọ́ tiẹ̀ náà á sọ tó ti yẹ yìí kẹwa rí alùsùnà ni ẹ̀yìn ti dàníyà ni wọ́n tẹ̀sí bíbí ni ǹjẹ́ mọ̀ pé àyẹ́ ti dàkà jù wa ta gbọ́dọ̀ tẹ̀ ní ọ̀rọ̀ àmọ̀ tí la wà léèrè pé ní tí mò ń ṣe yìí sánẹ́bí ṣe báyìí tó gbé wa débi báyìí nìyẹn kì í bá àríkà tẹ̀kan ohun gbọ́ wípé wọ́n ka nkàtàlà bí ní nkàtàlà bí òní àká nùmọ̀tíláàtí tó ti yé káàkì mọ́ àwọn àjọ ọkàn tọ́rọ ọmọ tó fi sí gbàgbé pé àwọn mùsùlùmí ká bára wọn sọ̀tọ́ ọ̀rọ̀ gbogbo àdébí báyìí tó àbásíkò sòfò tí ọ̀bá yí ara àtakò yí òun kò lè yí òun torí pé nú ẹ̀sìn sí wọn tẹ̀lé ìtako kérúbù kérúbù ìtako ajẹ́rì kí ló dìbà wọ́n gbọ́n jẹra wọn mọ́ lẹ́nu mọ́ tún wọn jẹ́ ìṣòwò ilé ìnà ọmọ tó wọ́n jẹ́ ìṣòwò ìlànà tí wọ́n lò nínú ìsìláàmù àwọn ìṣòwò àwájẹ sábà kan bá ti dé gbájí àbákò dìde lóyún ọ̀nà ọ̀rọ̀ ní ti bẹ́ẹ̀ sí wa nìyẹn ló sì ń dáàbòbò ẹ̀sìn wa dùnú lónìí yóò fi bàjẹ́ òní ń dáàbòbò ẹ̀sìn wa dùnú lónìí yóò fi bàjẹ́ tẹ́ẹ̀fẹ́ àwọn kírísítẹ̀nì ní ìtẹ́rí ẹmọ dánwò ẹ̀bá àmọ́ kò ìjọ́ lẹ̀ ẹ̀bá àmọ́ kò òkè ẹ̀bá ṣọ́ọ̀tì kan bẹ ní oríta pẹ̀lú ìbẹ̀yẹ ní ẹ̀yìn mọ́níkàtà àwọn ọ̀tẹ̀jú ìgbà kan òkìní eh, kan St. Michael St. Michael a tó sọ fáwọn ọmọ ìgbọ̀ wípé tó bá ti di lọ́la tàǹkẹ́rẹ́ pọ̀ kan kẹmù wọ̀ bẹ́ẹ̀ni nígbà míì ọwọ̀ ẹ̀mù bọ̀ wọ́n èlúra wọn ni o wọ́n ẹ̀fẹ́ fi ilé ìdẹ́sù dájẹ̀ náà àwọn pásọ̀kọ̀ wà ní fọ̀rọ̀ wípé ìbọ́ tó ní pé mú gbà lẹ́gbàá tàbí ìtàkọ̀ bẹ́ẹ̀ yìí wọ́n wòrà wọ́n ìrọ̀ ni dọ́tọ̀ ti gba tí ìmọ́mù bá sọ pé mú pankẹ́rẹ́ bọ̀ á sọ pé kílẹ̀ rí ẹ̀ tó bá ní ẹ̀mú bà lẹ́wà á ní kílẹ̀ rí rẹ̀ ẹ̀sìn ti wá yàtọ̀ ẹ̀sìn ẹ̀rí ni á lè fẹ́ kílẹ̀ rí ẹ̀ lọ́gbẹ́kọ́ fọ́mọlẹ́kọ̀ọ́ ní kàlá àbùkọ́ sọ yí pé ẹ̀fọ́ fúnra yí ni àwọn àjọyọ̀ abẹ́kọ̀ọ́ níparí ìwà lẹ́kọ̀ọ́ ọlọ́ àbẹ̀hámdì Ọlọ́run jẹ́ kí orí ọ̀sọ̀ kárí wa. Ọlọ́run jẹ́ kí àgbà ọ̀pọ̀ kárí wà. Ọgbọ́n tẹ̀fọ́lá fún ìsálámà sí ni. Ẹ̀bá ti ronú sí àwọn kan lára àjọpọ̀ yìí. Ẹ̀bá ti ronú sí dáadáa. Èmi ti ronú sí dáadáa. Ẹ̀bá ronú sí ẹ̀sìn. Ẹ̀fẹ́ àìmẹ́ta ti ronú ọmọ ẹwọ́ orí ṣé ìsìlá. Ìwádìí ìtọ́fẹ́ mú mú gbà. Ó máa lè ronú mi. Ìtọ́fẹ́ mú gbà kéde. Ọmọdá kẹ́ ẹ máa bá mọ́sùlùmí kankan ṣe ọ̀tá. Ọmọdá kí ẹ máa kó lè pé gbogbo tí àti ẹ̀rà dé, kò dé àti bíbí jẹ́ ènìyàn àgbẹ́ ilé. Ẹ̀yẹ́ sọ bẹ́ẹ̀. Ṣé kẹ́ bá ti pàṣẹ ìtàmọ́lẹ̀ ìfún ọkọ̀ mi? Kàbí sí ìyàtọ̀ yẹ́. tí ń gbà àti láti sá lọ ọlọ́run pé kájọ ọlọ́run oṣù pé ó sí ti ń wùlẹ̀ ọmọ ọlọ́run tí ó túbọ̀ máa dáa sí ìsìláàmù gbòòrò ní bẹ́ẹ̀ ẹjẹ́ fún ẹjẹ́ fún ẹlọ́rọ̀ àmì ìrọ̀já àbá yóò bẹ́ẹ̀ nìyí lárúbáwẹ́ nìyí ẹ̀dẹ́ ìwọ̀n mú yóò bá ẹ̀fà àwọn lárúbáwẹ́ nìyí tó bẹ́ẹ̀nù sọ́márì ti bẹ́ẹ̀nù bẹ̀yẹn tó jẹ́ kókó ló wà ní. Orí ìgbẹ́ àti ìtàkìlẹ̀ ọkọ̀ tó mẹ́ta gbogbo orí àwọn ìjọba mẹ́rin lẹ́yìn bá bàlá ìta kéjì lérí kẹ́ẹ̀sì ìjà níyà sílẹ̀ èmi ò sí ìrí orí tí wọ́n tẹ́ lára ìta kéjì lérí orí bàlá ìta kéjì lérí pé tó pé tó tìjà níyà Àdìsá ìfà, àdìsá kíndélé tẹ́ òwú òwú. Alájọ́tẹ̀lẹ̀ ní ẹ̀rẹ̀. Ẹ̀gbọ́rọ̀ mi ní àtìjọpọ̀ra wà yí bá àti fáàdé mára ẹni ìdí àjọpẹ̀. Abẹ́ẹ̀gbọ́rọ̀ gbogbo ẹ̀yìn ìkúlé mi ní gbogbo omi tẹ́ wà bẹ́ẹ̀ Àmọ́ láti ilé ti oṣù mẹ́ta, alátẹ̀lé àtàlẹ́ wa, pọ́blẹ́mù ní oṣù. Ìhé sí ń bàbà. Àkídà in mo hé. Àkídà in mo hé ti hé ti. Àkídà in mo hé ti hé ti. Àkídà ti ń bẹ̀rẹ̀ yóò ti máa mú kí. Èmi náà máa mú àkídà tèmi náà. Àwọn náà máa mú àkídà ti ẹ. Àwọn náà máa mú àkídà ti ẹ. Àdàbàlágùn láì pé àwọn ètò ti jí mọ́lẹ̀ bù. Àwọn ní ìpè ẹ̀jẹ̀ tí wọ́n kọ́ jù. Ẹyin ilé òjà ní ọ̀rọ̀ olùkọ́jú àgbẹ̀fẹ́ mọ̀ pé àdébáṣepọ̀ lábẹ̀rẹ̀ ni. Àdébáṣepọ̀ látàrí ẹni. Ìyàkọ́ ní ìyẹ̀kọ́ ní àmì ìyẹn. Ọjọ́ mi ọjọ́ mi lùmọ̀. Ọjọ́ mi lùmọ̀ bẹ̀rẹ̀ kúkú jẹ́ ìjọba. Ìjọba ti bẹ̀rẹ̀ mi. Ìjọba ti bẹ̀rẹ̀ mi. Ìjọba ti bẹ̀rẹ̀ mi. Ìjọba ti bẹ̀rẹ̀ mi. Ìjọba ti bẹ̀rẹ̀ mi.

kí èsì ọlọ́run látàrọ sọ ni ọlọ́run láti látàrọ ọkọ̀ tó tẹ́ ẹ tí ń ní ìsìn ó ń tẹ̀lé ọlọ́run látàrà òkúta ọ̀rọ̀ túbílẹ̀ àkídà túbílẹ̀ ń tọ̀hún nìyẹn àfà káàkó ké sí àkótú fún wa ni èdè pé yàtọ̀ fún wa ọ̀nà òun kan nìyẹn tó máa sọ̀rọ̀ àìsí kírísítẹ́nì àwọn títẹ̀ ní ẹmá tó kọ́ kalẹ̀ oríṣiríṣi ọkẹ́rúgbù ọ̀tọ̀ ǹsàì ọ̀tọ̀ ń kiri ìtàlẹ̀ ti ṣe kalẹ̀ ọ̀dàmọ̀lú ìbáyẹn lọ ọlọ́wọ́ ṣe rọrùn fún wa kò sí ipá nínú ẹ̀sìn èèyàn sọ̀rọ̀ náà ni bàbá àti iná ilẹ̀ ìbàdàgbù wọ́n tí ààrẹ ààrẹ tó ń ó kò ti yé no problem pé àwa o àwọn òní lẹ́yìn oṣù dàníyà. a fẹ́ yẹn. wọ́n ń negotiate yẹn. wọ́n ń negotiate yẹn o. kí èèmọ̀ sọ pé ọlọ́run rẹ̀ ọlọ́run rẹ̀ ọlọ́run rẹ̀ ọlọ́run nígbà tó lẹ́yìn rẹ̀ kí erékọ̀ọ́sì lè bá ti ọjà pàtíkù àárín nígbà ẹgbẹ̀rún mẹ́fà kàngan bá sẹ́kàn ní ìfẹ̀wúlẹ̀ ìfẹ̀wúlẹ̀ nínú Ọjẹ́ pẹ̀lẹ̀ Kùránì oríire òpé nìyẹn. Ọjẹ́ pẹ̀lẹ̀ Kùránì. Ààbò àní ọ̀fàkúsọ̀ sí Kàní Kàní. Wọ́n lè ní bíbélì ń dá o, èlì bá já o. Wọ́n ní bíbélì ń dá o, èlì bá ná o. Ààyẹ́ tí wọ́n jẹ́ ìlú àlá, ìyẹ́ tí wọ́n jẹ́ ìlú àlá nìyẹn. Lọ́tọ́ bá sọ pé bíbélì ẹyọ kan o ó dọ́gba sí kùránì ní gbẹgbẹ̀rún mẹ́fà ní àpò ti ya wèrè ó ti ya wèrè gidi ní ojú òde wò mà kùránì kùránì. ogun ah. ọlọ́run ọyọ yìí. ó ti gẹ́nu bàbá o. ìdùnnú láti ríra. pẹ̀lú ògo náà. ẹ ti gbọ́ mi. pẹ̀lú ògo náà. ẹ kú iṣẹ́ àtàárọ̀. nọ́mbà mi ń bẹ lẹ́yìn ìwé yẹn bàbá. Ah, nọ́mbà yìí ti ń bẹ náà mi. ẹ rí pàṣẹ ìdéyìí. bàbá alájà mẹ́ta ga ti láti lọ bá wọn. àbálájà mẹ́ta níbẹ̀ yẹn àti lọ bá wọn àwọn náà rí nǹkan gidi sọ ju pé àwọn òsì ẹ̀ nímọ̀ ìdára wọn tẹ́ẹ̀dẹ̀ tó nímọ̀ díẹ̀ ẹ̀yìn ní kátíà àwọn òsì ẹ̀mọ́ kankan wọn ọ̀sàkọ́ àtọ́kọ́ àti àwọn onísọ̀rọ̀ ojú ń jẹ́ wọn ó wérí sí náà náà sí máa sòótọ́ ní

ìsọ pé ìsọ mo nímọ̀ kan náà. ẹni sùúrù ẹni sùúrù ìmọ̀sí tó pọ̀ gan lọ́yàtọ̀ sí láì ìmọ̀sí tó pọ̀ gan lọ́yàtọ̀ tó pọ̀ gan ìmọ̀ jìbìtì báàtì ní ìmọ̀ jìbìtì báàtì ní o ìmọ̀ jìbìtì báàtì ní o kílẹ̀ ní báàtì ní kílẹ̀ ní báàtì ní nínú kan àti nínú àdìsí ẹ̀tọ́. wàláhírù wàláhírù wàlìbátìrù wà kí ni tó máa tẹ́ kéhùn? tó sí ọlọ́run òyìn ara rẹ̀ pé o ní awálù o ní ákírù akọ̀dánlé kéwú. ẹ mọ̀ mọ̀ pé náà ní náà mọ̀ fi ń strong àdìsí níkẹ́ mo níkẹ́ mẹ́rin bá sì níwá ẹ lọ mú fi ròyìn ara rẹ̀ waa. so ala tẹ kọ́kọ́ mú àyẹ̀kẹ́ kọ́kọ́ sẹ̀rí bá sì n'ina. ná ìròyìn ọlọ́ni wà